káàbọ̀ sí àkọ́tún ètò ńlá yìí tí a pè ní Kristi fún gbogbo àgbáyé ètò yìí wà láti rí i pé a rú ọ sókè a sì ṣe ọ níyì sí iṣẹ́ ńlá àti iṣẹ́ pàtàkì tí Jésù Kristi rán àti tó rán gbogbo àwa onígbàgbọ́ sí àgbàlá ayé. Orúkọ tèmi ni Victor Ọlájésù. Tí ó bá jẹ́ onígbàgbọ́ nínú Kristi ní tòótọ́, tí ó sì jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tàbí tí ó gbọ́ èdè Yorùbá, ètò yìí ó wà fún ọ. Yálà o ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ fún Jésù ni tàbí tí ẹ ti di alàgbà nínú ìjọ àbí bóyá pásítọ̀ tiẹ̀ ni ọ́ tàbí evangelist ètò yìí wà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tí a lè pè ní ọmọlẹ́yìn Jésù Kristi lónìí a máa sọ̀rọ̀ nípa ohun kan tí ó ṣe pàtàkì òun náà ni ìpè mẹ́ta tí Ọlọ́run pè gbogbo onígbàgbọ́ àwọn ìpè yìí ni a lè rí nínú ìwé Mark orí ìkíní ẹsẹ̀ kẹtàdínlógún a rí níbẹ̀ nígbà tí Jésù Kristi tó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní àkọ́kọ́ tí ó tẹ̀lé e tó sì bá ń ṣiṣẹ́ ó bá wọn létí odò ó sì wí fún wọn wípé ẹ wá ẹ tẹ̀lé mi èmi yóò sì sọ yín di apẹja ènìyàn a ó rí níbẹ̀ wípé ìpè mẹ́ta ni ó wà níbẹ̀ ìpè àkọ́kọ́ òun náà ni ìpè láti wá ìpè kejì òun náà ni ìpè láti tẹ̀lé bẹ́ẹ̀ ni ìpè kẹta òun náà ni ìpè láti di àpẹja ènìyàn a ń máa ṣàlàyé lórí àwọn ìpè mẹ́ta yìí láìpẹ́ ẹ máa tẹ́tí légo. màá bẹ̀rẹ̀ láti orí ìpè àkọ́kọ́ kí n tó sọ nípa ìpè yìí fẹ́ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni mo ti pàdé tí mo rí pé òye ìpè mẹ́ta yìí kò yé wọn rárá. Ọ̀pọ̀ ni ó kàn rò wípé ìpè tí Kristi pe àwọn kàn jẹ́ ìpè sí ìgbàlà nìkan. Mo fẹ́ kó mọ̀ wípé ìpè tí Ọlọ́run pè ó kọjá ìpè sí ìgbàlà ìgbàlà nìkan ẹlòmíràn ó wò pé ẹhẹ́ ọlọ́run pè mí sí ìgbàlà ṣùgbọ́n mo mọ̀ pé ó tún pè mí sí ìdàgbàsókè nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ni ó sì wá dúró síbẹ̀ èpè tí ọlọ́run pè gbogbo onígbàgbọ́ ojú bẹ̀yẹ̀ lọ bóyá wà tó ń gbọ́ mi lọ́wọ́. ìpè mìíràn wà tí Ọlọ́run ti ẹ̀ pè mí ni. Ẹ́n tí a bá wòye a rí pé ọ̀pọ̀ onígbàgbọ́ ló wá sí ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ròyìn pé ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí ó kọ̀ dá lé lórí wípé kí n bá ní ìṣòro kí n tọ̀ Ọlọ́run wá kí Ọlọ́run wá bá mi mú ìṣòro mi. títẹ̀lé Jésù Kristi ó jù bẹ́ẹ̀ lọ nítòótọ́ akérésíore ní Jésù tí o bá mú ìṣòro rẹ tọ̀ wá á bá ẹ yanjú ẹ á sì bá ọmọ kúrò ṣùgbọ́n títẹ̀lé Jésù Kristi àti dídé ọmọ ẹ̀yìn Kristi ó báyìí lọ tí o bá ní òye ìpè mẹ́ta yìí á yọ gidigidi irú ìbẹ̀wò gan-an ni ọlọ́run pè wá sí ìpè láti tẹ̀lé jésù kristi ó kọ̀ ju wípé láti wá gba iṣẹ́ ìyanu tàbí láti mú ìṣòro àtọ̀ wá àti pé kakọ̀ lè gbàdúrà pé ká wá wá èsì àdúrà ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ má bẹ́ẹ̀ láti ìpè àkọ́kọ́ ìpè tí kristi pè wá òun náà ni ìpè láti wà tí àkọ́kọ́ nìyẹn kí ni ìpè láti wà kí ló túmọ̀ sí ẹ bá rántí Jésù sọ wípé ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tí ẹ ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí èmi yóò sì fún yín ní ìsinmi kí ni eléyìí túmọ̀ sí eléyìí ni ìpè sí ìgbàlà ìpè sí ìrònú pìwàdà ìpèsè ìràpadà ọkàn ènìyàn òun ni eléyìí eléyìí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí Jésù sọ fún arákùnrin kan tí a pè Nikodemu wípé àfi tí a bá tú ènìyàn bí kò lè rí ìjọba Ọlọ́run eléyìí ni ìpè láti di àtúnbí ìpè láti ronúpìwàdà àti láti gbàgbọ́ nínú iṣẹ́ tí Kristi tí ó ti ṣe parí lórí igi àgbélébù fún gbogbo àgbáyé èyí ni ìpè láti jẹ́ kí ọlọ́run nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ kó mú ọkàn òkúta kúrò ní ọkàn rẹ kó sì fún ọ ní ọkàn tuntun ọkàn ti ẹ̀mí ara rẹ̀ ọkàn tí ó lè gbọ́ ohùn ọlọ́run tí ó sì lè ṣe ìgbọràn sí àṣẹ rẹ̀ eléyìí ni ìpè tí ó jẹ́ ìpè àkọ́kọ́ eléyìí sì jẹ́ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ eléyìí ni ìpè láti di ẹni ìgbàlà èmi mọ̀ bóyá àwọn ti dẹni ìgbàlà èmi ti di ẹni ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni èmi gbé ìgbésẹ̀ yìí tí mo di ẹni ìgbàlà tí mo ṣe ìrìbọmi tí mo mọ̀ pé mo ti wá sí ọ̀dọ̀ Jésù Kristi èyí ni ìpè àkọ́kọ́ mo rò pé yẹn yé wa mo fẹ́ sọ nípa ìpè kejì ó ní ẹ tẹ̀lé mi ìpè kejì ó jẹ́ ìpè kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ lè ní tí wọn kò bí ara sí nítòótọ́ wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristi wọ́n ti di ẹni ìwọ́de àtúnbí ṣùgbọ́n wọn ò tí ì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti tẹ̀lé Jésù Kristi ìpè láti tẹ̀lé Jésù Kristi kí ni ó túmọ̀ sí òun náà ní ìpè láti di ọmọlẹ́yìn rẹ̀ òun náà ní ìpè láti di akẹ́kọ̀ọ́ ní abẹ́ ẹsẹ̀ Jésù Kristi nínú Bíbélì a nípa àwọn ọmọlẹ́yìn Kristi méjìlá kan tí ó tẹ̀lé Jésù láti ìbẹ̀rẹ̀ tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ wọ́n ju méjìlá lọ wọ́n ju méjìlá lọ ṣùgbọ́n a mọ̀ nípa àwọn méjìlá yẹn dáadáa ìpè láti kọ́ ẹ̀kọ́ ní abẹ́sẹ̀ Kristi àpẹẹrẹ kan wà nù Bíbélì nípa àwọn arábìnrin méjì kan ìkan jẹ́ Màríà ìkejì rẹ̀ sì ń jẹ́ Màtá ọjọ́ kan Jésù Kristi bẹ̀ wọ́n wò nígbà tí Jésù Kristi jókòó tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ Ọlọ́run Màríà ó jókòó sí ibi ẹsẹ̀ Kristi ó sì ń gbọ́ ohun tí ó ń sọ ṣùgbọ́n Màtá kí ló ń ṣe ń tiẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń sá sókè sá sódò ó ń wá bí wọn ṣe jẹun ó wá bí Kristi yóò ṣe jẹun ó tó ìgbà kan ó wá rí i pé àá ó nìkan ló kàn ń ṣàápọn ò ń ṣiṣẹ́ fún bó ṣe máa jẹun Màríà arábìnrin kan ó sì àti jókòó síbẹ̀ kò tiẹ̀ dá sí i ó wá síbi tí Jésù ti ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ẹ sọ fún Màríà kó wá darapọ̀ mọ́ mi ká lè jọ ṣe oúnjẹ yìí ọjọ́ yẹn Jésù Kristi sọ̀rọ̀ bí ọmọ Yorùbá ó pe Màríà lẹ́ẹ̀mẹ́ta ó pe Màtá lẹ́ẹ̀mẹ́ta ó ní Màtá Màtá Màtá ẹ mọ̀ pé ó mẹ́ta ní sá <laughs> ó ní ìwọ ń ṣe àníyàn lórí ohun tí ó pọ̀ ṣùgbọ́n ohun kan ṣoṣo ohun kan ṣoṣo ni ó dára jùlọ ohun kan ṣoṣo ni ènìyàn nílò ó ní ohun kan ṣoṣo yìí náà ni Màríà ti yàn tó sì sì ṣe yìí ó ní kò sì sí ẹnìkan ìwọ màtá gan ò lè gbà lọ́wọ́ rẹ̀ kí ni ohun kan ṣoṣo yìí ó ní láti máa jókòó sí abẹ́ Kristi láti máa gbà láti ọ̀dọ̀ rẹ̀ wá mo fẹ́ kó mọ̀ wípé o ò lè gbé ìgbé ayé tó wu Ọlọ́run ní ayé yìí tí o bá jẹ́ kí Kristi máa kọ́ ẹ ní ẹ̀kọ́ láti ní ọ̀rọ̀ rẹ̀ àti nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ nígbà tí o bá jẹ́ kó kọ́ ẹ ní ẹ̀kọ́ ní ojoojúmọ́ láti inú ọ̀rọ̀ rẹ̀ àti nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ nígbà yẹn ni o lè jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ ní tòótọ́. A kọ́ ọ láti lè wo Ọlọ́run, a kọ́ ọ láti lè ṣe ìfẹ́ Ọlọ́run. Báwo ni Jésù ṣe ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀? Báwo ló ṣe lè kọ́ ọ ní ẹ̀kọ́ lónìí nítorí pé a ò rí lójúkorojú? Ó máa ń kọ́ wa nípasẹ̀ Bíbélì ọ̀rọ̀ rẹ̀. Nígbàkigbà tó bá ń ka Bíbélì, máa tẹ́tí sí ohun tí ẹ̀mọ́ yóò bá ọ sọ nínú rẹ̀. Ohun tó bá ti kan ọkàn rẹ ní ọjọ́ yẹn ibi tí iyì rẹ bá ṣí sí ní ọjọ́ yẹn ó ní Kristi fẹ́ bá ọ sọ eléyìí ni ọ̀nà tí a fi lè tẹ̀lé Jésù eléyìí ni ìgbà kejì tí o gbọ́dọ̀ dáhùn tí o sì gbọ́dọ̀ máa tẹ̀lé Kristi kí o bá lè di ọmọlẹ́yìn Kristi tó tọ́ ìpè kejì yìí òun náà ni ìpè láti di ọmọlẹ́yìn Kristi àti ọ̀ tàbí láti tẹ̀lé Kristi Ìpè kẹta, òun ni ìpè tó sọ wípé èmi yóò sì sọ yín di apẹja ènìyàn. Eléyìí ni ìpè sí iṣẹ́ ìránṣẹ́ ìtànkálẹ̀ ìrere Kristi Jesu. Gbogbo ọmọlẹ́yìn Kristi àti tí a ti pè ní àpè láti jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Kristi láti rí pé ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn tí ò tí ì di ọmọlẹ́yìn kristi wọ́n di ọmọlẹ́yìn kristi ẹnikẹ́ni tí ò bá tí ì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ yìí láti ṣe irú iṣẹ́ báyìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ níbikíbi tí ó bá wà ohunkóhun tí o bá ń ṣe ẹnikẹ́ni tó bá wù kó o jẹ́ tí o ò bá tí ì bẹ̀rẹ̀ sí ṣe ìgbọ́ràn sí láti jẹ́ apẹja ènìyàn yìí ó túmọ̀ sí pé o ò tí ì kì ṣe onígbàgbọ́ tòótọ́ àwọn onígbàgbọ́ tòótọ́ ni wọ́n ti jẹ́ ìpè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ni wọ́n sì ń rìn nínú rẹ̀ bóyá ò ń gbọ́ mi lónìí o ò tí ì bẹ̀rẹ̀ sí ní rìn nínú ìpè mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run pè ọ́ lónìí o ọlọ́run pè ọ́ o gbọ́dọ̀ ronú pìwàdà kó fi ìgbàgbọ́ rẹ sínú ikú àti àjíǹde Jésù Kristi kó lè dẹ́ni ìgbàlà ìkejì tó bóyá o wá dẹ́ni ìgbàlà ni láti òní lọ gbọ́dọ̀ pinnu láti máa tẹ̀lé Kristi lójoojúmọ́ láti kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ ìkẹta o gbọ́dọ̀ wá rí i pé o gbé ìgbésẹ̀ láti lè jẹ́ ìránṣẹ́ Kristi ọ̀nà méjì ni gbogbo àwọn tí ó ń tẹ̀lé Jésù fi ń ṣiṣẹ́ fún ọ̀nà àkọ́kọ́ ni wípé wọ́n rí i pé ara Kristi ti ń ṣe ìjọ Kristi wọ́n rí i pé wọ́n ń kọ́ ọ sókè wọ́n ń rú sókè wọ́n sì ń ran àwọn onígbàgbọ́ mìíràn lọ́wọ́ nínú ìrìn àjò wọn. ọ̀nà ìkejì òun ni àwọn aláìgbàgbọ́ tí ò ti mọ Kristi àwọn atẹ̀lé Jésù tòótọ́ wọ́n máa rí i pé wọ́n máa gbàdúrà wọ́n máa wá wọn kiri láti lè sọ fún wọn nípa Kristi káwọn náà lè dẹ̀nìgbà. tèmi tí tòótọ́ àwọn ìpè mẹ́ta tí. Tí Ọlọ́run pè wá sí nìyẹn gẹ́gẹ́ bí onígbàgbọ́. Èwo ni ìwọ ti gbọ́ ń bẹ, èwo ni ìwọ ti jẹ́ ń bẹ, èwo ni ìwọ rìn nínú rẹ̀. Mo fẹ́ gbà ọ́ níyànjú, mo sì fẹ́ pè ọ́ níjà lónìí kó wá ọ̀nà láti rí pé ó jẹ́ ìpè mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Àdúrà mi ni fún ọ ní pé Ọlọ́run yóò fún ọ ní òye sí, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ láti rìn nínú ọ̀rọ̀ rẹ̀ bí ó ti ṣe gbọ́ lónìí. Èmi náà ni tiyín tòótọ́ Victor Ọlá Jésù Kristi. Ah, ó tún di ìgbà kan náà.